àwọn tó ti pèsè wọn yọ wá o sí location bàbá sí location. wọ́n lọ bí náà tó iná kan wọ́n lọ́dọ̀ lórí ọjọ́ bí ayọ̀ ọjọ́ ọlọ́dọ̀ lórí ọjọ́ ọjọ́ ayọ̀ bàbá ẹlẹ́sọ̀ọ́ bàbá ẹlẹ́sọ̀ọ́ wọ́n ní ẹjọ́ kò báyìí bàbá ẹlẹ́sọ̀ bàbá wa ẹlẹ́sọ̀ ẹgbọ́lọ̀ tóbi lẹ́ẹ̀kan náà ẹgbọ́lọ̀ tóbi lẹ́ẹ̀kan náà ẹgbọ́lọ̀ tóbi lẹ́ẹ̀kan náà iná àtẹ iná ọlọ́run fi pa àná mọ́bọ̀ bàbá wa. bàbá kò sọ́kọ́ wọ́n ní náà àtẹ iná ọlọ́run fi pa àná mi lẹ́rìí ni. sẹ́tẹ̀ bẹ̀rẹ̀ mi ni mo ń jẹ́ yìí bá àgbọ̀dọ̀ rí kámọ̀sì. àgbọ̀dọ̀ rí kámọ̀sì. tí o bá ṣe ọlọ́run jẹ ìyà ọlọ́run fi náà tẹ́lẹ̀ fi pa àdọ́bí lẹ́yìn. ọlọ́run fi náà tẹ́lẹ̀ pa àdọ́bí lẹ́yìn ni. ó sì fi pa àwọn ọ̀tá àdọ́bí. ó a pa àwọn ọ̀tá àdọ́bí lẹ́kún. àwọn ṣe bisimilayi kan. a ṣe bisimilayi kan. iná àtẹ́lẹ̀ kan. iná àtẹ́lẹ̀ kan. gbogbo àwọn tí wọ́n retí pa àwọn olùtẹ́bàdé. gbogbo àwọn tí wọ́n retí pa àwọn ọlọ́run ti pa ọ̀tá àdọ́bí lẹ́kún. ọlọ́kọ̀ọ́ba pa wọ́n lẹ́kún. ẹ̀yin tó wá jẹ́ pẹ́yìn gangan lẹ́yìn. ẹ̀yin الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر. ìyá ọmọ àti fọ́ ọmọ ẹ̀dá bíi lápapọ̀. àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n pin bisimilayi rahman rahim alihamdulilayi rabbil alamin arahman rahim maliki yawmi dini iyaka na'budu wa iyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayr al-maghdubi alayhim wala dhalin amin. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ní. ẹ fi ẹsẹ̀ ọmọ ẹ fi lé ojú ọ̀nà ọlọ́run. wọ́n ní ẹ fi ẹsẹ̀ ọmọ ẹ lójú ọ̀nà ọlọ́run o. gbogbo àwọn ibi tí ẹ̀yin mọ̀ máa wí. wọ́n ní gbogbo ibi tẹ́yin mọ̀. ọmọ yóò lè mọ bẹ. ọmọ yóò lè mọ bẹ o. ẹ bá mọ àbá kan lókè odò. màmá kan lókè odò. lẹ́yìn tó sọ pé kí lóko ẹ̀. kẹ́ ẹ tó sáré bàbá yẹn ó ti kú. àwọn tẹ́ bá ti di mọ ọlọ́run ọlọ́run ò ní kú. bẹ́ẹ̀ ni bá ti kú ọlọ́run ò ní kú. ọmọ ó sì tún máa jọ ọlọ́run yẹn lọ lókè òrò tẹ́tìmọ̀ ìyá kan tẹ́tìmọ̀ ẹnìkan abẹ́tìmọ̀ àfọ́ kan ọmọ ilé ìwé ọmọ bẹ́ẹ̀ o. àwọn dábàá fi ma ọlọ́run ọlọ́run ò lè kú tiẹ̀ kódà kó nàbà tún bí wọn yóò tó bá ọlọ́run yẹn káàní ọlọ́run ọ̀nà ayé wa. wọ́n yóò àbọ̀ sẹ́wọ́ bàbí. alhamdulilayi alhamdulilayi ọlọ́run sáà kọ́ ọlọ́run sáà wọlé pẹ̀lú àdá ìkú ètò yẹn ọlọ́run ti fi gbàgbé gbígbàdúrà náà ọlọ́run sáà wọlé àwọn àwọn àwọn àjọ̀dún tẹ̀lé ń yìí.

ولا حول ولا قوة إلا بالله هذه الأقوام أربعة أقوام نكري أبيام نكري أبيام أربعة لما يجب أن لا وما هو لما يجب أن لا لا إله إلا الله بسم الله الرحمن الرحيم اللهم ناجينا مع ناجينا ولا تهلكنا مع الهالكين اللهم يا ولي البلاء ويا داخل البلاء ويا حافظ البلاء اصرف عن البلاء بجهل الورى وابن وآل مما يأمرنا